إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته adáwọn ọgbẹ́ fún ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá tí ó ṣe rí ìrìn fún wa láti ti padà wá lẹ́yìn ìgbà tí ní olùdíra látara dùkúrú شهر رمضان wípé oṣù رمضان، ó wọlé eléyìí tí ó sì okùnfà kí ẹ̀kọ́ kó dúró tí a sì dá láti yẹn wípé pẹ̀lú ọlọ́run lẹ́yìn ìgbà tí Ramadan bá parí àtúmọ̀ tẹ̀síwájú àwọn ẹ̀kọ́ wa adágbẹ́kọ̀ọ́ náà wọ́n subhanahu wa ta'ala tó ṣe eléyìí ní ìrọ̀rùn fún wa abẹ nínú ọlá ńlá nú àánú rẹ̀ nínú ìjọkọ̀ọ́sọ rẹ̀ tó kó jọ kó dàpọ̀ ó sì wá ní ẹrú tí yóò gba ọ̀pọ̀lọpọ̀ ọ̀mọ̀dán láyé kọ́lọ́mọṣe ilé ìta àgbà sẹ́yìn kọ́lọ́mọṣe ní nǹkan tó kù fún wa. nítẹ̀síwájú nípa àlàyé eléyìí tó ní nǹkan ṣọ̀pọ̀ pẹ̀lú ìdájọ́ ẹ̀sìn wa tí àwọn ń gbé ẹ̀wò láti mú tíra alẹ́rìndàtì àká eléyìí tí alìmọ́ abdulgani alimọ́kùnrin eléyìí tí wọ́n kó jọ láti mú tíra fọ́wà Bukhari àti àfọ́wà Muslim àdàlá ni ẹ̀ wípé a ó lo tàkíkì àfáà wa àgbà Sheikh Samir Az-Zuhaili Al-Misri hafizahullah tàkíkì wọn ọlọ́run bá subhanahu wa ta'ala ó sì tẹ́lẹ̀ ọ̀rùn fún wa láti mọ̀ láti rí tàkíkì náà abẹ́lọ́run bá kó fi sínú ilé ìdáàmú àtàlẹ́ ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wa. sáájú kí a tó lọ fún àdìjáza àrọ̀mọ̀gànníyà adá dá fáìlì dúró ní báàbù alimásí alàlẹ́kùsáì ojúkọ́nà tí ń sọ̀rọ̀ nípa fífi ọwọ́ pa fún ìyún ìbọ̀sẹ̀ aláwọ̀ òun ni tàbí jáwọ́rọ̀ èyí tí a mọ̀ sí sọ́kà. عن المغيرة كنت مع النبي صلى الله عليه وسلم في سفر فهويت بعنزي خطيه، فقال دعهما فإني أدخلتهما طاهرتين فمسح عليهما عن حذيفة بن اليمان رضي الله عنهما قال كنت مع النبي صلى الله عليه وآله وسلم فبعد fatawadda'a wa masaha ala kufai mọ̀kútàkọ̀rù ó tún pọ̀lọ̀ sí sọ̀rọ̀ nípa alìmọ́sù alìkùfẹ́ fífi ohun pa hoof tí a bá mẹ́ ṣe àgbàlá àbúta bá ní ṣàbàrá lọ́wọ́ sáàjìtún àníyànbí sallallahu alaihi wa alihi wa sallama ó fẹ̀sẹ̀ rí lárápọ̀dà mẹ́bí sallallahu alaihi wa alihi wa sallama wípé o mọ̀ ṣe bẹ́ẹ̀ bí sunnati mutawatira tí kìí ṣe pé súnnà kan رضي الله عنه منهم العشرة المبشرون بالجنة وليس بين الصحابة فيه اختلاف ومن أضر من أصحابه nígbà hadithi almasru alalkufain káfù nípa hukú ọ̀gọ̀rọ̀ náà wọn sọ̀hábà ní ọgbà hadithi náà wá nínú àwọn tí wọ́n gbà wá àwọn mẹ́wàá tí a fún ní certificate aljanna kan tó jáde láyé wọ́n bẹ nínú wọn bákanáà àfáàníwọlẹ́ tàbí ẹ̀nà sàhábà ti fi ìyẹ́kìlá kò sì sí àpá ẹnu láàrin àwọn sàábé lórí wípé ṣé ẹ̀tọ́ wà fún wa ṣígbà láyé fún wa fún wa láti bomi pa múfù àbí kò sígbà láyé wọ́n ní kò sí àpá láàrin àwọn olùmọ̀ bẹ́ẹ̀ ọwọ́ mi náà ló kọ́ sí àjáàlá àlàyé tó pa ìbọ̀dá aláwọ̀ tàbí ìbọ̀sẹ̀ aláṣọ tàbí ìbọ̀sẹ̀ oní tí wọ́n fi wú wọ́n ní bíbú nípa ó wà lára ẹ̀dẹ̀ tíṣẹ̀dá Islam tí ó ṣe fún àlúmọ̀ yìí ó sì wà lára pípé ṣẹ̀dá Islam ó sì wà lára ẹwà Islam wà وضعت لرفع الحرج ووضع الإسر والأغلال التي كان على أمم الماضية وإنه هو múmú ìnira tàbí ìfara ẹni kúrò nínú al'umma yìí nípa àlámọ̀rí ìjọsìn lélẹ̀ tó ti wípé kò sí fún àwọn al'umma tó kọjá òun náà ni oore ọ̀fẹ́ tí wọ́n fún wa wípé tí a bá sàlọ̀rá tàbá wá wọ aláwọ̀ tàbá ti fẹ́ sàlọ̀lá ká pa orí ìbọ̀sẹ̀ náà láìsí wípé o bọ́ náà padà ti tó wọ̀ já kò ní ìgbà tó ń mọ́ wọ́n lá ní kò sẹ́nì kankan tó sọ pé ọ̀rọ̀ ká fún mi pákú kò rí bẹ́ẹ̀ àti àwọn ṣíyà àrọ̀wáàkù àwọn ṣíyà alìmàmíyà àwọn nìkan ni wọ́n sí pa sí ọ̀rọ̀ yìí ولذلك جعل اهل السنه wọ́n fi sínú àlámọ̀ rí ọ̀rọ̀ àkídà nípìnlẹ̀ ìṣọ̀rọ̀ àkídà ara sàbàlá àbòmí pàápùpù ó ti wá lè tó bá wọn ọdún ìyá tó ń fi kìí yẹ bá àlámọ̀ rí tó ní nǹkan jùlọ pẹ̀lú ọ̀rọ̀ ní ní nǹkan pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n nítorí àwọn àwọn sí tàfòmí lórí ilé àfáà mọ̀sá ìlú ẹ̀sẹ̀kọ́ rẹ̀ mọ́sálà fífi ìlú nípìnlẹ̀ ṣùgbọ́n lórí táwọn ṣíà àwọn takò àfáwà fi sínú ọ̀rọ̀ àkídà wàdáwánú ha fi kútùbí àkídà mùkọ́lí fasáàlì àlì àwá wàlìdà wọ́n fi sínú síra àkídà kó lè bá àmọ́ jẹ́ wípé àwọn náà mọ̀ sépa sí nǹkan tí àwọn ṣíà tí wọ́n dúró lórí Hadithi yìí àkọ́kọ́ ta fẹ́ kàí òun náà ẹyọkùnrin bá kà lónìí náà pẹ̀lú ọgọ́rọ̀ ọba subhanahu wa ta'ala hadith yìí al-Mughira ibn Shu'ba sàbí pàtàkì al-Mughira ibn Shu'ba ó ní kuntu ma'a nabi sallallahu alaihi wasallam fi safarihi ó ní wà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ní ìrìn àjò rẹ̀ fàwáìtò lè ánzà á kọ́kọ́ alábìsọ́lá sọ́lá sọ pé dáẹ̀wò máa fi méjèèjì sílẹ̀ fàyí ni adìkàlùtù máa kọ́ hírọ́tà yìí torí pé mo wọ̀ ọ́ ní kíni o ní ẹni tó wà ní àlùwàlá mo wọ̀ ọ́ ní mímọ́ kó tó di wípé mo ṣe àlùwàlá bàtí mo sọ̀rọ̀ tán mo tó wà wọ̀ famasaha alehima anabi sallallahu alaihi wasallam anabi bá fomi pa ní fomi méjèèjì òfìpa rọ́wú tó gba hadithi wa ẹgbẹ́ bá ṣe wa O náà ní pé a ń wa nípa tẹ́rìjámọ̀ rọ́wí a nípa tẹ́rìjámọ̀ rọ́wí ìyẹn biography ẹni tó gba hadithi wa O náà ni Isa òní kúlíyà àfáwà àdìmòfẹ́rọ́ bólúṣẹ́rọ̀bà ẹgbẹ́ bá ṣe mọ̀ ní pé àtàká ní kámọ̀ ní nínú àwọn òṣìṣẹ́ àwọn mi ò sí ìmọ̀ kankan láyé tí ò ní kúlíyà ní ìmọ̀ tó sàábé kan wà tí ò ní kúlíyà ní ìmọ̀ so àtàká ní nínú àwọn kata mọ̀ máwọn láàrin rẹ̀ hátà tí المدير بن شعبة بن mun عامر الثقفي أسلم عام الخندق هنا أخوة المدير بن شعبة ọlọ́ gba islam ní ọdún tí wọ́n ja ogun kandar wọ̀ṣẹ́ dáhíyá dáhíyá kìí ṣe àìlò ha bí ha dáhíyá tí lábá sọ wípé dáhíyá lè yàn ìtumọ̀ rẹ̀ ní wípé albasir bil umur albasir bil umur ẹni tí ó ní àwòjìnlẹ̀ tó ní àròjìnlẹ̀ nípa nǹkan tó máa ń wo nǹkan lọ́kùn tó tó tẹ́fẹ́ kò fẹ́ sí kankan nínú àlámọ̀ rí tẹ́sọ̀ tó wá dá sí tí ò ní fún yín ní ìmọ̀ràn ilé tí ó sì pé tẹ́ ẹ bá lò ẹ padà dúpẹ́ fún lórí tẹ́ ẹ sọ̀rọ̀ náà lónìí ọlọ́ba mọ́pẹ́ ní dáhíà bákan náà nínú àwọn tí wọ́n jẹ́ akọgun tẹ́fẹ́ lójú ogun iwájú ni wọ́n mọ̀ sí kí ni ìwájú náà wà wàkọ̀dì káàna na káàhánlì nìta ẹgbà ọkọ̀rọ̀ yẹn lọ́wọ́ mọ́yẹn wàkọ̀dì káàna na káàhánlì nìta wọ́n ní àfáwà àjòvírọ̀ bínú ṣùgbà na káàhán ìtumọ̀ rẹ̀ ní wípé ó máa ń fẹ́yàwó gan-an nàfàní kánà nàkáhàn ó jẹ́ ni tó máa ń fẹ́yàwó gan tó máa ń fẹ́yàwó jọ ìtumọ̀ rẹ̀ ní pé kìí ṣe wípé wọ́n ó jù mẹ́rin lọ lẹ́ẹ̀dẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà o ìgbọ́n tó bá fẹ́ mẹ́rin láàrin oṣù mẹ́ta ó lè kàn kalẹ̀ rẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin yóò yọ̀ǹda wọn yóò tó fẹ́ mẹ́rin yìí tí wá gbọ́dọ̀ wọ́n sáà lábí oṣù mẹ́fà ló sì yọ̀ǹda wọn ló sì fẹ́ lábúlò wọn sáà ní oṣù mẹ́jọ ló sì yọ̀ǹda wọn fẹ́ nínú síra síra alámùlùbẹ̀lá nígbàtí wọ́n sọ̀rọ̀ nípa àfáwà al-Mughira bin Shu'ba wọ́n ni tazawwaja akthara min sab'ina imra'a wọ́n ni àfáwà al-Mughira bin Shu'ba ìyàwó tí wọ́n fẹ́ wọ́n ni lórí 70 wa zakara gairuhu 80 apátánà àfáà tí wọ́n já àfókọ̀tàn wọ́n sọ wípé ìyàwó tó fẹ́ nígbàtí wọ́n kà ní ilé ìjẹta ọgọ́rin ní gbogbo wọn tó ti yé ọgọ́rin 80 láàrin àwọn tó fẹ́ ṣùgbọ́n kìí ṣe wípé ó lé ní mẹ́rin lásìkò kankan náà tó ti yé wọ́n ni wọ́láwù kaláwù mọ̀ṣùrù afáwà ìgbòkúlábùnú ṣe ọba wọ́n láwọn tó gbajúmọ̀ ẹgbẹ́ bó ti wà ní orí wáyà ibùdó wa látọ̀dọ̀ mọ́mọ́lì rahimahullah nìkánà ni Mughira ibn Shu'ba mẹ́káhà nílùkà wọ́n ní àfá Mughira ibn Shu'ba ó jẹ́ tí ó ní àwọn tó pọ̀ gan wa kana yaqul àfá Mughira ibn Shu'ba mọ́ sọ wípé sahibul wahida ẹ̀rí ọkọ tó ṣe wípé ìyàwó kan náà ló ní sahibul wahida ìtumọ̀ rẹ̀ ní pé ẹni tí ò ní ju ìyàwó kan lọ wọ́n ní in mọ́rìdọ́ sí mọ́rìdọ̀ máa ha bí àwọn fẹ̀rẹ̀ bá ń sáìsàn aláìsàn náà lọ́pọ̀ rẹ̀ olóògbọ̀dé kí yóò wọ́n sáìsàn pẹ̀lú rẹ̀ àbí wọ́n jẹ́ sáìsàn bí àwọn kan bá ti ń sáìsàn tó ẹ kó nìkan náà lẹ́ẹ̀dọ̀pọ̀ rẹ̀ ọkọ̀ rẹ̀ náà o náà ń sáìsàn wà ń hádọ́ sí bí àwọn rẹ̀ bá ń sin nǹkan oṣù òun náà máa sin nǹkan oṣù àbí òní sin nǹkan oṣù wọ́n ọ̀dọ́ mọ́ sí náà ni wọ́n ni wàfá ìbùnmọ̀ àtàì ẹ̀rí oníyàwó méjì two gig wọ́n ni àbá àlùmọ́gbọ́n mú sí wà sọ wípé báyìí náà nà rọ yìí òun náà bẹ̀ láàrin ògùn náà iná méjì ويطلقهن جميعا wọ́n ní àfáà ìgbògbò fún ìṣòròbá wọ́n ní ó lè fẹ́yàwó mẹ́rin lẹ́ẹ̀kan náà báyìí nígbàtí wà fílójú ọ̀sẹ̀ méjì àkọsẹ́ mẹ́ta àbúsù kan yóò sì fíyànjá ogun orin tó fẹ́lẹ̀ so àwọn olùmọ́jákọ́lá wípé ìṣesí wípé kìí ṣe ìṣesí tó dọ́gba pẹ̀lú ìnímọ̀ amọ́lá pẹ̀lú obìnrin apákan náà àwọn olùmọ̀ sọ wípé bóyá àwọn ọ̀rọ̀ tó wáyé lórí ọ̀rọ̀ wípé kámọ̀ yọ̀ǹda obìnrin láìsí tó fẹ́ ó níbi kan pàtó kan tàbí kan bóyá àwọn ọ̀rọ̀ yóò dé síbọ̀ àfáwà àgbògbèrò ìṣọ̀bá tó kẹ́lì kankan mọ́ lọ jù ẹgẹ́ bí ẹ̀lú ó ti yé so 70 débi pé àbá ayẹ̀mọ̀ àbíkọ́ ní ìsọ̀ ó ní yá ààlẹ̀ Iraq yá ààlẹ̀ Iraq ẹ̀yin ará Iraq láti zẹ́wù ìjú hasana ẹ má fẹ́ ọmọ yín fún ọmọ mi hasan náà fa iná wù ní lákún lè nìta pé ó máa ń kọ obìnrin gan-an wọ́n wá sọ pé a máa fẹ́ àwọn ọmọ wa fún torí pé ni o ìfẹ́ ànábì àtàwọn ọmọ ànábì àtàwọn aráàlú ànábì ó ti ó lékè inú ẹ̀mí wa bímọ sí hà tí wà á yẹ̀wò àbútọ́ ìlú fún alọ́ àmọ̀fẹ́ kódà kó máa kọ̀ wọ́n àmọ̀fẹ́ àmọ̀fẹ́ ọmọ àfún ìyàwó tí wa Hassan ọmọ àyè tó fẹ́ láyé ó lé ní àwọn bẹ́ẹ̀ Hamad bin Salama Hamad bin Salama ìmọ́mù dáàbí sọ ní òsì àrà mọ̀bílá ìyàwó tó fẹ́ ó lé ní 70 tí ẹ̀ níbi o ìwà ọmọ ìwà kí ni o ọlọ́run sọ ọmọ tó dáàbí ayé ẹ̀yìn máa jẹ́ kéèyàn fẹ́ obìnrin 70 torí pé ń wá ọmọ ọlọ́wọ̀ tó fún lọ́mọ fún bẹ́ẹ̀ láyé afá amadu so bẹ́ẹ̀ náà bá subhanahu wa ta'ala gbogbo àwọn jẹ́ bẹ́ẹ̀ náà mọ́kànlọ́ bá nìkan lọ́kọ́ bá dá wọn lóhùn gbọ́lọ̀wọ̀ máa nàbí sọ́làlọ́sọ́là tó àmì rẹ̀ ní pé fi sọ̀fẹ́ ti yí wà máa ìjá ti yìí ó wà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam fi sáfàrí yìí ayé gazwa Tabuk ní ojú ogun Tabuk yẹn ní ọdún kẹsàn-án ìjírá ọdún kẹsàn-án ìjírá ni wọ́n àti makuf onáà ni ìbọ̀sẹ̀ aláwọ̀ fa àwẹ́ẹ̀tù ayé mọ̀dájú ti yàdá yíyà lè á ń rí àfùfẹ́ yìí mo na ọwọ́ mi pé kí n bá bọ́ kúfù rẹ̀ kí n bá yọ lẹ́sẹ̀ rẹ̀ ó ní gbọ́dọ̀ ń bẹ̀ àhúmá ìmáná òṣòro kùhùmá ti méjèèjì sílẹ̀ fàmásáhá àlẹ́ ìhìmá anábì sọ́làsọ́lá ọba omi tí ń bẹ lọ́wọ́ ànábì omi tó ti wet ó ti gbomi sọ́wọ́ bó ọwọ́ rẹ̀ ti wet yẹn ló fi wọ́ orí kófù yẹn ó ti yé ló fi wọ́ orí kófù gbogbo àwọn bá wọ sọ́ọ̀f tá fẹ́ pa sọ́ọ̀f tá ti gbomi sọ́wọ́ tá a kọ́kọ́ wọ́ a kọ́kọ́ wọ́ kání sọ́ọ̀fù kání ẹsẹ̀ ní ẹsẹ̀ kan ní ẹsẹ̀ kan ní tá a bá fẹ́ wọ́ sọ́ọ̀fù táfẹ́ fomi pa táàkì báyìí táàkì fomi pa lórí báyìí táàkì ẹ̀sùn lómi táàkì pa ìkejì hátọ̀ òní o kí ni mo pè hátọ̀ òní ọwọ́ méjèèjì mọ̀ blúlà ẹ ti wọlé ẹ̀kan náà kò dẹ̀ sí àtẹlẹsẹ̀ ń bẹ̀ torí átàrọ̀ àfọwà alì ọmọ àbòtọ́ ni oníláwó káà dínú bèrà yìí làkáà nà àwòlà àdìmọ́ sí ní àlà tó bá jẹ́ wípé ẹ̀sìn ọpọlọ ló bá dé ìbámu jẹ́ wípé abẹ́ ẹkú tààfi ń tẹ bàbà o ní ìbá nínú kàátà sí pípa jùlọ ju kí lọ ju orí rẹ̀ lọ ṣùgbọ́n ẹ̀sìn kò bá ọpọlọ lọ kò bá ọpọlọ dé kò bá ọpọlọ rìn ọpọlọ wà subjected sí ẹ̀sìn kìí ṣe wípé ẹ̀sìn ló wà subjected sí ọpọlọ ó lè gbé sínú làákàyè nígbà míì kó mọ́ lọ kó mọ́ lọ ṣe pé làákàyè ẹ̀sìn ló fi gbọ́ yé ẹni tán gbé lọ́wọ́ tí ò sí kankan ìlóbi ìṣẹ̀dá ìsìláàmù ní kó gbà lọ́wọ́ ẹni tó gbé lọ́wọ́ 500 dinar 500 dinar almost 50 million naira full step kò sí nǹkan tó ṣe kò sí nǹkan tó fọ́ ó dẹ̀ lọ àpáàkẹ́ òde gbé lọ́wọ́ níjọba sẹ̀ríà ìjọba sẹ̀ríà sọ pé kí ló ṣe ó ní kò sí nǹkan ó dẹ̀ gbé ọwọ́ ẹ̀gbẹ́ rẹ̀ fún ní fifty million naira owó compensation yóò fún ní fifty million naira ṣùgbọ́n ọwọ́ yẹn tó gba fifty million yẹn tó bá lọ jí ti ẹni eight thousand lọ́jà one hundred and. ṣé ọ̀gá náà máa bẹ but ọwọ́ yẹn gangan fúnra rẹ̀ tó fi lè gba fifty million lọ́wọ́ yẹn tó gé bí ó sẹ̀ ó bí ìpè wọ́ọ̀tì ọwọ́ yẹn ní mákẹ́tì lónìí fifty million tó bá fẹ́ gbẹ̀dùn àtẹ́wà wà mọ̀ pé ó yẹ kó jẹ wípé ìgbà tó bá tó jí fifty million ni wọ́n tó gé ṣẹ̀rẹ́ ìsìláàmù ní bọ́ọ̀lù báwọn inú mo sọ ṣẹ̀rẹ́ ìsìláàmù ní bọ́ọ̀lù báyìí òun náà kà mọ̀ sí lórí mọ̀ tó gọ́ọ́lá tìbì kí mọ́ ti ha وها منازل مثل هانة على الظالم هناك مظلومة إن ككوات وصابوا سيسي هنا لو kò sí nǹkan kan wọ́n àtàkì wọ́n gbé bọ́lẹ̀ gọ́dọ̀ láti bì kí mọ́tì ha ní tó jẹ́ ohun wọn òun náà ní kọjá àyè rẹ̀ òun náà fi ní púpọ̀ fíkì mìíràn lọ́wọ́ ẹni tó gé tí ó sẹ̀ wàhálà náà sọ́làmọ́ ṣùgbọ́n ti táà ní kan nítorí naira zọ́nà mọ́tí ọwọ́ yẹn náà pàbò sí mi ránà sí alàgbárí ó wá depreciate value láti 15 million sí 28,000 naira ṣìmáyà tó dání àgbìláha ṣẹ̀rá ìsáàmù fẹ́ protect ẹ̀jẹ̀ òun ló jẹ́ kó wọ́n nígbà tí wọ́n sọ wípé tí wọ́n bá dé tí ò bá tẹ̀ kó gba 50 million lọ́wọ́ ẹni ẹ ṣẹ̀rá ìsáàmù fẹ́ protect ẹ̀jẹ̀ wà àrùkásọ̀ àkìyá náà tìlùmọ́ọ́lì ṣùgbọ́n àgbà tó jẹ́ kó chief nígbà tó lọ jí twenty thousand kò fọwọ́ síbi sí ọ̀rọ̀ ọ̀gbìn kìyàánù ìjàmbá owó olówó tó lọ jí olójẹ́ kó di appreciate ìbálò sódà kò ní lọ jẹ́ wípé ẹni tó bá ní twenty thousand nínú safe tàbó ni ní nínú ilé tàbó ni lápò tàbó ni ní báńkì kò ní ríra rẹ̀ sí ẹni tí ò ní owó owó náà sòkè bá ti di kàngbé tòjíjí owó ṣẹ̀rẹ́ ìsìláàmù open to protect dúkìá not me anything above twenty thousand ẹgbẹ́ ọwọ́ ìbàdàn ní tọ́wọ́ yẹn kẹtẹ́ wọ́n kí ni o fifty million ṣẹlẹ̀ kí igbata ojú àkáyà ọ̀tà ìgbà tá àfàmẹ́yà ní so zọ́ọ̀lì nígbà míì ó lè mọ́ sílẹ̀ àti brain bọ̀ tó bá yẹ torí yẹn kó fa epo dáadáa kó dẹ̀ sí sùúrù understand tí

ó máa ń bá gbé omi àlùwàlá bákan náà yóò wà pẹ̀lú rẹ̀ bí àgé tàlẹ̀kù láti bí iṣẹ́ kan tí omi ń bẹ nínú ẹ̀ inú omi ẹni ó sì wá máa tẹ sí ànẹ́mìsọ́lá àfẹ́lá inú àdé ẹni ó sì máa tẹ omi ẹ sí ànẹ́mìsọ́lá àfẹ́lá lọ́wọ́ tánẹ́mìsọ́lá àfẹ́lá ó mọ̀ fi ṣe àlùwàlá falámà ìtaha ìlà àríjìnlẹ̀ yìí nígbà tánẹ́bí ti tán tó fẹ́ fọ ẹsẹ̀ alimoglobin ṣùgbọ́n wá gbé ìfè sílẹ̀ ó fẹ́ bá bọ́ kúfù méjèèjì anábì sallallahu alaihi wa sallam anábì wá sọ fún yí pé kó má wọ̀rí kó fi sílẹ̀ so anábì sallallahu alaihi wa sallam anábì wá fún yóò wí pé òun wọ̀ ní mímọ́ ó túnbọ̀ sí ọ̀tá anábì sallallahu alaihi wa sallam wọ̀ anábì wà nínú àlùwàlá fa amarahu bi tẹ̀lifíhìmọ̀ fún mama sàhá àléhìmọ̀ ànábìwá fi omi ó fi ṣe kí ni ó fi wọ ní òkè nínú àwọn ẹ̀kọ́ tí a tún ríkọ́ nínú hadithi yìí òun náà ní wípé ìsìn ìbáàbò ìmọ́sí alàlùkùnfẹ́ yìí a fẹ́ kí a ṣe mọ́sí alàlùkùnfẹ́ yìí pẹ̀lú mọ́jẹ̀mú wípé ká sàlọ̀lá ká tó wọ ẹni tó bá wọ sọ́ọ̀sì láì sàlọ̀lá tó rẹ́ sàlọ̀lá yóò bọ̀ sọ́ọ̀sì yẹn padà o kagbọ̀ yìí o bákan náà ìṣòlọ́tù tọ́hárọ̀ ìlúmọ́sára kòfẹ́ ọ̀nà láti sọ yẹn ìjọ́ràn yan àbí ìdámọ́jẹ̀mú wípé kálálùwàlá káwà nínú ìmọ́ra sáájú ká tó wọ ìbọ̀ṣẹ́ aláwọ̀ ìsìbáàbù kéjìmọ̀ tìlọ̀lámà àrífàyọ́nù hadith wípé afẹ́ fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kan máa ṣe fídímà àwọn olùmọ̀ bákanáà fàyín náà dáadìkà ṣárọ́fún ìlúkọ́dù torí pé ìyẹn ṣárọ́fù ló jẹ́ fún ẹni tí a ó ṣe bàtà aláwọ̀ ìbọ̀tà aláwọ̀ àti socks ìdájọ́ kúfù náà ni ìbọ̀tà aláwọ̀ àwọn táǹkì ní kúfù àti jawrop socks ìdájọ́ kankan náà ni wọ́n sọ wípé torí wípé wọn dárúkọ jawrop níbẹ̀ ìpèsò tó bá ti wá fẹ́ wọ tó bá tẹ́sàrà tó wọ socks tó dẹ̀ sàrà tó wọ socks pé ó máa bọ́ sọ́ọ̀fù yẹn ni nítorí wípé wọn dárúkọ jáwórọ̀ nínú hadith yẹn tó á sọ fún wípé takhsisu afradi lil mu'min dhikri fala mafhuma lahu naam nazi'u likhuffayni la yanqudu alwudu'a kagbọ̀ yìí o a ti sàlọ̀ àlàká tó nígbàtà wá wọ sọ́ọ̀sì tán àlọ́láwà ò já o kò sí ọ̀tọ́ àlọ́láwà o àwọn abọ́ sọ́ọ̀sì yẹn padà bá a ti rábọ́ sọ́ọ̀sì yẹn ní bá ṣe kàmọ́ alẹ́tọ̀ àkìlọ̀ kí o nítorí pé bíbọ́ sọ́ọ̀sì kò já àlọ́lá mo rò pé bíbọ́ sọ́ọ̀sì kò sí kí ni o kò já àlọ́lá àwọn nǹkan tá a mọ̀ tí máa ń jálùwà láyẹn òun náà ló sì jálùwà láyẹn gbogbogbòye àhà so kábọ́ sọ́ọ̀sì kò já àlùwàlá ṣùgbọ́n ó fi òpin sí gbèdéke pípa kúfù gbogbogbòye ó fi òpin sí gbèdéke àsìkò táàlì títí ní o kàlùjùpá bàtà ìbọ̀sẹ̀ aláwọ̀ alìmùkímù yẹ́mùsáhù yáwó múnú wà láìlà ẹni tí kò travel tó ń bẹ nílé yóò mọ̀ pa ìbọ̀sẹ̀ aláwọ̀ fún ọjọ́ kan àti òru kan wal musafir salata ayyam ẹni tó wà lórí ìrìn àjò yóò mọ̀ pa ìbọ̀sẹ̀ aláwọ̀ fún ọjọ́ mẹ́ta àti òru mẹ́ta ní wákì mọ́sí ní àsìkò tó bá kọ́kọ́ fomi pa ní o kìí ṣe àsìkò tó bá wọ ìbọ̀sẹ̀ látòjúwe látòjúwe mo wọ ìbọ̀sẹ̀ aláwọ̀ mo wọ sọ́ọ̀ mo sàrànlá fún zoo lónìí lápẹjú rẹ̀ ìgbà tí wọ́n á sọ̀rọ̀ láàrin mo wá wọ sọ́ọ̀ ọ̀rọ̀ láàrin yẹn tí wà síbẹ̀ mo sọ̀rọ̀ láàrin mo fi astros mo fi madrid ìgbà tó wá di madrid tí mo sálámù madrid tán àlọ́lá mi wá já àlọ́lá mi tẹ́tí ni ó nígbà tó wá já sẹ́mọ̀ tí màá ní láti ṣe àlọ́lá mi àlọ́lá tí mo wá ṣe ní èyí mọ́ gírígì nígbà tí àlọ́lá tí mo ṣe kí tó ọkùnkùn yẹn já yẹn tí mo wá fomi pákú fún yẹn nígbà náà ó ní gbèdéke mọ́tò alàlùkò fáìlì ló tó bẹ̀rẹ̀ kò kíá kò yé tó yé mo sàlọ́lá láti zúhùn mo wá wọ sọ́ọ̀sì àwọn aláyẹ̀ já tí mo fi kí á sílẹ̀ àwọn aláyẹ̀ kan náà mo kí mọ́gírì àwọn aláyẹ̀ kan náà gbàtí mo á sálà mọ́ mọ́gírì tán àwọn wá já mi wà á sálọ̀ ọ̀la títí títí títí títí tó fi pe ìṣá gbàtọ́ wá pe ìṣá tí mo á ń sálọ̀ ọ̀la lọ tí mo á dé ẹsẹ̀ mo á fomi wọ́ ẹsẹ̀ mo rò bóyá ìgbà tí mo fomi wọ́ ẹsẹ̀ yẹn ìgbà yẹn ni mọ́ tún ayàlùkù fẹ́yìn ìfomi pákó fún mi ní òkùnmọ̀ count mo wá ti kí ṣáì mo wọ̀ ọ́ tí mo fi sùn tí mo fi jí fún wítìrì mo fẹ́ yan wítìrì mo fomi pa orúkọ ti lọ nìyẹn ṣubú yìí ó mọ̀ ṣe mọ́ tún zoro asiri títí dàmọ́ gírípù tọba ti kí mọ́gírìbù tán o lè ṣe mọ́ fún alàmùsùn sọ́yìn o lè ṣe mọ́ tó bá jẹ́ ẹni tó wà nílé tí ò tráfù mọ́ra ẹ̀kọ́ tráfù ọjọ́ mẹ́ta àti olúmẹ́lì olúmẹ́ta mọ́rọ̀ bó yé sókíà eléyìí àrọ́jẹ́ nínú àpòwà òun ló tẹ́wọ̀n nínú àwọn ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ tí wọ́n sọ̀rọ̀ bákan náà tí arìnrìnàjò bá wà mú tọ́rù tí nìra mú lórí ìrìnàjò hmm, tí ó dẹ̀ láǹfààní láti ṣe mọ́sún àti ó láǹfààní láti ṣe nọ́sírù òfàì kò lóore ọ̀gá àti bọ́ sọ́ọ̀kì láti ọjọ́ kó wọ́n fọ ẹsẹ̀ ẹ̀hún nígbà tó sọ̀rọ̀ lá ìsì rọrọ ní ti ìnira àbí tí làdúrí tó ṣẹlẹ̀ sí ìgbàláyé wà fún kó mọ̀ ṣe mọ́ fún alàlùfẹ́ eléyìí tí hálàtì ìsìnrọ̀ ìgbàláyé wà fún kó mọ̀ ṣe mọ́ fún alàlùfẹ́ gbígbàwó òṣùgbó àìkà mìlà tó jọ ìkan gbákò ìgbàláyé wà fún láti ṣe mọ́ fún alàlùfẹ́ni usbu'an kamila kí ni ẹ̀rí ọ̀rọ̀ wa kí ni ẹ̀rí ọ̀rọ̀ tí agbára létà sọ kí lágbára létà tó sọ ọ̀rọ̀ yìí látọ̀dà fáwà ọkùbà ọmọ amir aljuhani qala kharajtu min ash-sham ila al-madinah mata àwòláṣìta kò fáyíká fíìrì láyíká kúntù yau mai jùmọ̀ قال مسحت وخلعتهما قلت لا قال أصبت السنة قال أصبت السنة أفاوى عقبة أما عامر الجهني صحابي دعدا صحابي النبي صلى الله عليه وسلم قل خرجت من الشام قل mo ń bọ̀ láti Sham mo jáde ní ìlú Sham lẹ́lmẹ́dínà mo ń lọ sí Mẹ́dínà yawm al-jumu'ah ọjọ́ tí mo kúrò ní Sham ojọjọ́ fún ní ojọjọ́ jùmọ̀ fadakhaltu ala Umar ibn al-Khattab faqala ó ní wá dọ́dọ̀ Umar ọmọ Khattab ó wá ní mọ́ta àwòlájíta wọ́n sọ fún àfá ọmọrọ̀ mọ̀kàtọ́bù ní pé ọjọ́ jùmọ̀ ni mo wọ kúfù yìí kọ́ọ̀lì àfá ọmọrọ̀ mọ̀kàtọ́bù wá sọ wípé mọ̀sáta wa kàlà àtàgúnmá ó pa ó sì bọ́ méjèèjì kúrtùlà nìtara o lẹ́yìn pípa àkọ́kọ́ tí mo ti fáwọn èè padà bọ́ lórí sáfà mo kàn pa lásán ni kọ́ọ̀lì àfá ọmọrọ̀ mọ̀kàtọ́bù sọ wípé asọ́pùtà sórí ìlànà èyí tó ṣe yí o ó bá súnà èyí tó ṣe ṣe kí ni o ó bá súnà átàrí wà ní tíra fáwọ̀ fàháwú fáwọ̀ dárúkú sí gbàwá Sheikh Muhammad àwọn náà mú tó túnmọ̀ sí pé fi há láti ìtìrọ̀ èèyàn láǹfààní láti pa áńkù fọ́jọ́ mélòó òṣùgbó áńkù káàmìlà ó dìdí ọ̀sẹ̀ kan gbáko ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí àfáwà sheikh islam ibn taymiya wọ́n wà ní ìrìnàjò ìrìnàjò yẹn pẹ̀láwọn kọ́sílà àwọn ikọ̀ fún ọjọ́ rìn àjò lọ ni ṣùgbọ́n kú fún wọn wọ́n láǹfààní àtibọ̀ wọ́n kàn pa wọ́n kàn bọ́ wọ́n kàn pa wọ́n pa kú fún lọ tán fi lórí àjọ wọn bọ́ pa kú fún lọ ni wọ́n lórí ọ̀fẹ́ àti sọ pé àwọn bọ́ kú torí pé àsìkò yẹn wà bọ́ yíkọ̀ lọ́dún náà ó dídí ọ̀sẹ̀ kan gbáko nílà àkọlẹ̀ ẹ̀yìn ni wọ́n bọ́ sọ́ọ̀sì wọ́n ti pa wọ́n pa wọ́n pa létà ni wọ́n padà wà rí nígbà tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ tán wọ́n padà wà rí átàrù okùnbà bùnú àmì àdìjọ àmì àti tí ó mọ̀ lórúkọ tọ̀ nígbà yẹn tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ tán tó wá rí átàrù àwọn adúpẹ́ bọ́lọ̀ ah, ń pé á ọlọ́run bá àdìjọ lápá wọn tó kò ń gẹ́ torí pé sí há láti lè sọ̀rọ̀ wọ́n rí átàrù yìí kó tó di fún ọrìn àjò yẹn ṣùgbọ́n sọ ní pé

طبعا على الاضطرار يعني فم يطاقف اسبوعا كاملا بكنا ولا يشترط في الجوربين او الخفين ان يكون سميكين وني كيف وجبهم صف تابعوا تابعوا تابعوا kìí ṣe mọ́jẹ̀mú òun ni wípé kí kúfù yẹn tàbí jáwọ́rọ̀bù yẹn sọ́ọ̀sì yẹn tàbí kúfù yẹn kó jẹ́ tẹ̀míkẹ́yìn tẹ̀míkẹ́yìn máa ná gẹ̀lìbọ̀ì kó tík ẹni náà ní à sọ́ọ̀sì yẹn ẹ̀lẹ́ fún nípa ọ̀sẹ̀ mọ̀ sí sọ́ọ̀sì yẹn fẹ́lẹ́ ìsìn nǹkan tí ń jẹ́mẹ́ làbúdà ní ẹjẹ́ ní ẹ̀rí ẹlùmí àní à sọ́ọ̀tì tẹ́fẹ́ pààyàn wùmù ó ti a ní ibi àpàpàkó yí o ó ti lú o ẹ̀lẹ̀ fún ipa o kílẹ̀ rí kí ni ẹ̀rí so èèyàn lè fún ipa o so eléyìí o ní àlàyé ṣókí tí a mẹ́nubà lónìí pẹ̀lú ọgbọ̀n ọlọ́run àṣọ àrùn àpáálá tí ó bá ti di ìdòkó tó ń bọ̀ pẹ̀lú ìgbọ́lọ́n àmọ̀ta àdísù tẹ̀lé ìbéèrè kan wà ń bí wọ́n ní hálùnà kàfàrkún báyìnà máa yà àmàlùú alìmọ̀bírọ̀tú bùnṣọ̀rọ̀bá rọ́díyàlá ànìhú wà nìká yóò sọ́dún àpọ̀lá ǹjẹ́ ìyàtọ̀ ń bẹ láàrin nǹkan tí àfáàwà àlòvírọ́ olùsọ́rọ̀bà tó àsọ wípé wọ́n táwọn kọ̀kan kọ nípa wọn tí wọ́n máa ń ṣe àti ẹni tó wípé tó bá fẹ́yàwó nínú ìsàlẹ̀ ọkàn rẹ̀ ó lánàá ẹni tó bá jẹ nàṣíhà tí àwọn olùmọ̀ tí wọ́n ṣe náà ní wípé káwọn èèyàn mọ́ láàrin wípé ẹ̀ntàwọn fẹ́fẹ́ táwọn wájú fẹ́ bí oṣùkọ́sù méjì àwọn pàpàdà nàṣíhà ní ṣùgbọ́n kìí ṣe wípé yìí jìyàn nìkan yẹn oṣù oṣù tí gbogbo orígun rẹ̀ bá ti pé oṣù ṣùgbọ́n nàṣíhà ìmọ̀ràn táwọn olùmọ̀ tí wọ́n fún wa òun náà ní wípé ká amọ́ṣẹ̀lẹ̀ alìmùgírọ̀ afá alìmùgírọ̀ fún ṣọ̀bá gbogbo àwọn àfáàrù tó wá lórí wípé kí ẹmọ́ fara ní obìnrin kí ẹmọ́ tú wọn lẹ́ka ìtìwọ́n nìkan tí wọ́n ṣe àwọn olùgbọ́ sọ wípé láàlá hádìí àtàfáà lámtẹ̀blùbù ó lè mọ́ dé sí gbọ́ wọn a sì mọ̀ wípé nínú àwọn nǹkan tó ṣúọ̀ kò sí ẹnikẹ́ni láyé tó lè ṣe ìdíáwù ìsìáàbù mọ̀kúnlẹ̀kì nàbàwíyà kò sọ́tọ̀ láyé tó lè sọ wípé gbogbo ọ̀rọ̀ tánàbí sọ pátá mọ́ pátá ní ṣe ń mí ìkankan ò bọ́ fún mi nínú ẹ̀ wà ká sọ̀tà tí wọ́n kọ́ sílẹ̀ tí wọ́n kọ́ sílẹ̀ kò sẹ́ni kankan tó lè ṣe ìdíà tí ó pè àti wọlé pé kò sí ìkankan tí ń bẹ nínú súnà tó wò mọ̀ wọn la fi máa ń sọ fáwọn jùálà jùálà ọ̀làfù àwọn aláìmọ̀kan ìtẹ̀yìn àwọn aláìmọ̀kan ìtẹ̀yìn wọ́n sọ pé ibi táwọn dàgbà nínú ẹ̀sìn kò sí táwọn ọ̀gbọ̀n nínú Islam ah nítorí ọ̀gbọ̀n ríwá ọ̀ sí ìtẹ̀yọ kan tí èsì ọgọ́ta tí èsì ẹgbẹ̀rún tó bọ̀rí wà dáadáa ìbẹ̀lẹ̀ ọ̀pọ̀ tọ́ọ̀mọ̀ ló fi jẹ́ pé a máa ń sọ fún ayé pé àwọn ìjókòó ìbánisọ̀rọ̀ ọlọ́run àwọn alakọ́tù ìrẹ̀hìn ká mọ̀ mọ̀ bẹ́yìn bẹ́ẹ̀ tó dípá àwọn ọ̀rọ̀ ní ìta bá gbọ́n bẹ́ẹ̀ a lè mọ́ kà nínú a

mọ́ láníyàn yẹn pápá bùkìlẹ̀ gómà fẹ́ obìnrin tí ó bọ̀ ọ̀tẹ̀sì fẹ́ obìnrin tí ó bọ̀ ọ̀tọ́mọ fẹ́ obìnrin tí ó ṣe é ṣe wé mọ́ lórí kó o lè bá rí tẹ̀kí náà tọ́lọ́wọ́n bá sọ wípé lìtẹ́sùkù nú obìnrin tó ṣe é ṣe wé mọ́ lórí lèèyàn ó rí tẹ̀kí náà lọ́dọ̀ rẹ̀ ìtútù ojú ìfọ̀kànbalẹ̀ tranquility obìnrin tó bá ṣe é ṣe wé mọ́ lórí olùyẹ́ oríṣẹ́ sí náà lọ abẹ́lẹ̀ wọn bá subhanahu wa ta'ala kó sí àwọn ìyàwó wa kó sí wọ́n ní ibi tí a ti rí sẹ̀kínà kó má sí wọ́n ní ibi tí a ti rí ضرر برحمته يا ارحم الراحمين وصلي اللهم وسلم على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته